أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا اقتسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وأهل العقدة من لساني يفقه قولي ست الله مزبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا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 juzi na izuza dịka agbanwe ni ihe ụzọ n'inya nwụzi gbasara enyere ameke ameka ọkwa n'ọzọ n'ibira kụkụ wọ ọkwụrụ fọ a kwere fọ ihe sinye na ma ha nan dị ha kwọ ayọchi ịnụsọ hujrat ịnụ ama yɛn na ba bɛ ɛtɛ a nyɛ ɛba na bɔ ina ɛba na bɔ a ma ne yɛ awi de bama ase zo ka ye iri ɛnɛ na ɛba na ɛba di do muri ba sɔ na do mori aka ni ka yɛ ayi ɔlɔdi na amanu. اجتنبوا كثيرا من الظن إلا بعد الظن إثم بسم الله الرحمن الرحيم يا أيها y ijitanibuka nriri ọrụrụ tla kepeye noijioji iodi ifenyi ɛwɔ aba ma bebe anya na ɛbebe tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ mi ọmọrí ọmọ tọ́ka yìí làwùlá ìsàmì túmọ̀ ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين الله أكبر لولا إذ سمعتموه ẹ̀tẹ́ ìjẹ́ tí ẹ̀tẹ́ kó sọ ń tó ọmọ yìí aisha anábẹ̀rẹ̀ ti kú kọ́ fẹ̀rẹ̀ ká dóòmùrí àká ẹ̀zọ́ náà nìkan yìí làúlá ìsàmì tòmú ayé ìjó rẹ̀ ọ̀nà náà nìyẹn àsọdọ̀ ọ̀gẹ̀rẹ̀ wọn ló wà á dọ̀ ọ̀gẹ̀rẹ̀ wọn náà nìyẹn ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا ayé ikọ̀ ìzà okú omori iná mọ́rọ́ àti iná nẹ èrò kọ́nọ́kọ́bẹ̀ nínú náà ọ̀ ìzà ìbìrẹ̀tẹ̀rẹ̀ ìbìrẹ̀bóró ọ̀ ìzà ẹnẹ́ni ní sí jimọ̀jimọ̀ túrọ́kù omori ẹ̀ ọ̀nà ọ̀bẹ̀ lẹ́rẹ̀ fún àti ikọ̀ hìmì èrò káà náà وقالوا هذا إفك مبين أي جورة من الني وجورة الني دوا كاكا دقوصا نبين دو مريا سي بايدا نارين كاين وصلت شنطو مريني كي روي ذاكو كو مريا نهوانا يدا كي تتكو كو مرزانا ودا كي يسوي تتكو كو مرزانا ومن أمره أنك ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا أن من تمر أنك أنك ظنوا بالمؤمنين خيرا ويرى إذا كنت أمر أن أبدأ رسول الله رحمة الله عنه تقول لي أسيني تتكى إذا نعاني أمري كرى إذا كان وأمري أكايدا أنك إن بعد ظني إبنينا أيكما جمع إبياني

asúlè sùlùbẹ́ wọn ni oh ọ́ Islam islam kárì ìjọba islam onye sa sáà yẹ sẹ́sẹ̀ a na sọ islam bá mẹ́sì ẹ̀fẹ́ túnra sún ọ̀yídọ̀ orí omori ori bóró ilẹ̀ islam ní wọ́n ní ẹ̀kú yọ ọkà wọ́kàákà á máa spáyọ̀ àbọ̀mọ́ àmìjọba fún àbá àmà spáyà náà ẹ̀bá islam ó ṣe dẹ́ wọ́n bá nìjọ náà àmìjọba tọ́rọ̀ ọ̀dọ́lọ́ so wọ́kàákà náà àmìjọba tọ́rọ̀ so àmà èsùrùbẹ́nì ní ẹ̀bá ọ̀ inú gbèrèjà náà àmà èsùrùbẹ́nì inú gbèrèjà ní èsù ọba ọ̀ islam ó ṣe ẹ̀ ń fàyà wọ̀ inú jẹ̀rú islam. wọ́n lè sọ́jọ́ sọ́sọ́ ebe ọ baba ebe na ọba ọ yahia bá sórí ìsìkáwa yẹ fún àfẹmẹ bísílọ máa ṣe pa nǹkan máa tẹ ẹ yòó sọmọlọmọ a máa tẹ ẹ yòó náà mo ní jẹbi kú ṣáyé hàn náà sórí ìsìkáwa náà ṣáyé hàn náà ọsùn ìsìkáwa náà. àmàmẹ́ yẹ o ẹ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ti ń bí bẹ́ẹ̀ lọ́dọ̀ wo ń gbé ọ̀rà báwọn náà rọ̀ ọ̀rà. Donc avant les choses, la posa lui ha hu, ewa ewa hu, ewa sɔ ne paapa nyɔnu ipe ipe, ọdụ wàlá tajassasu ọmọdé kàfíyèsí rúbẹ́ wọn wàlá yàgìtà báàdù kún báàdọ́ ọmọdé kàfíyèsí rẹ kàrẹ́ rẹ mẹ́wọ̀n àsìrẹ̀ kàrẹ́ rẹ mẹ́wọ̀n sáhìrẹ̀ rẹ ọ̀nà bí káyé ìrẹ̀ ọ̀nù ẹ̀kọ́ ní bá a nǹkan ebe bẹ e, ma fún wáyé náà wà nù wà kárẹ̀ rẹ̀ mọ́ra wá ṣẹ́wà òdù wẹ́rẹ̀ ìdù ẹwà ọ̀ dẹ̀kọ̀ ló ma ẹ̀ ọ̀dọ̀ kọ́ra náà ọ̀yẹ́ kàzẹ́ ẹ̀zẹ̀ àmà nàbà mahamma sallallahu sallam ìjẹ́ àkàrẹ̀ yín rẹ̀ rẹ̀ mọ́ra kà yìí kama fi ọmọ ní wọn náà anyọ. do wa kaayɛ rɛ man ini de yɛ ezo da ntomri kɔ na ɔdi kawa kari ama nyɛ ne nwa mi do yɛ rɛ man ah, ah. a a mɔtɔ ntomri mi fɛyin kuta sɔɔde kan fɔkɔde kutata ho adi la yɛrɛ kaayɛ ne pa ne ini sɛ ka kɔ awo bi gba yi ama yɛ sɛ yɛrɛ ɔdi do kaayɛ rɛ man ne. انتم ركوا كارير من وان كنت كاذبا فقد بهته اغم يتو دكوان اغم يتو كيني فان ولا دكوا انا بكو بين ريله ما ضيق كان ودكوا ولا انا يدكوا انا كنيا وقو بين كيكيا اما يونا اوكي ابي صلاه فرطه اما ولا ìrẹ̀pára ọ̀nù àbísọ́yẹ ìníṣẹ́ ọ̀nù ìsọ́yẹ kọ̀ wàràtà ọ̀nà àgbà ọ̀nà òrèvérí anárata nkà yìí dá àdàkú ọ̀gá ìní ìrìn ọ̀nà ọ̀nà ọ̀mẹ dá àdàkú ọ̀kọ̀ ọ̀mẹ. mọ́tò tó wù. alùgíbà ọ̀nà nìka yìí eré ọ̀yí kùmí ọ̀rọ̀ yìí jòzọ àbọ̀ yìí jì

amaka anagyedo aka anotɔ ana a ɛnya wa akuna yɛn wa wa bɔ wala yɛzɛta baadukum baada ɔmɔdi ɔmɔdi kasi rɛ kala yɛrɛ mɛ ŋo asi rɛ dwa ŋo yɛrɛ ma ayohi bɔ adukum. ayohi bɔ adukum ɔmɔdi kaba anyɔlu ne ne wa

nobody keep a door and everyone group do money day. Why not our man? Why you have an Why you have a son in me? Nobody at Joanna can come and you have a man. There are one you have you do. Oh, my tip to hmm. where? Ìlà mọ̀ náà kò ó gbó sódò kùrùmọ́ ẹ̀rọ ọgbà ọ̀dọ̀. Ọmọ ará àti ètò wa àmà fún ẹ̀kárí àmì rẹ̀ mọ̀.

yere kai isomo di zari kaheta ane bi e ane bi ya se mo koro me were ka nyere na e e aka na yi anyere yo anyere na aka na ya e me na aka na so le so ele mo mo esa me bi na ka o do ka ya ma be ni o ka ele ni ne o kiri isomori kae bi baba non ya so so mo karba ya ngere e nyere ya velo no mori se zeta ni 给他摘了。 كاكا لا يسخر قوم من قوم أساء أن يكونوا خيرا منهم ولا نساء من نساء أساء أن يكن خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون

enwere ihe na-ewebe a ọnụra ka wa ahịa ọnụ ọhụrụ n'igwe ahịa omori ka soja ọmịmị odidi ini odidi bisalismin fuso kuba na iman O da dibi ini na ha kama ọ ihe ọ ọvere mọ ịdọ nara ada ọ wọman lam yetu omori kọ nne etuba hụ na sanana na amị wee tuba oze yiwa boku omori fa ulaika humu dhalimun omori kini huni adhenen an isa no wa ka adhulm dhulmatun yawm alqiyama e huna etuhu dhabe yo dhane ku kiyama e nebe no omori kai asije mo jima turawo ye no lori ro asi suruwe ngo asi karere mengo la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wasallam ukushana baka nabo idan ni mahore ka inja akun fase kon be nabayin fatabayanu anyo bi weche anashenu be betu ni ni surubira ile dadwa yana ni ile dwa ile dira ile an tusibu qauman bi jahalatin fatusbihu ala ma fa'altum nadimin an tusibu qauman bi jahalatin ụba so na mebira kava na do makubi kava na do na mazire do ba so na ihe ije kino dere mere do ba ye kai iri amara ka uko na ama ama so na bete ni tibira oiche ti kwen oiche kwen da cho akyerɛ ɔdze yerɛ so ma ma ɔrɛ so sa okɔre na nibi ɛsɛ ɛsɛ nibi akoto yɛ yɛrɛ na se gɔbɔ na ɔbɔ ɔbɔ no koku due yɛ ɔbɔ no ɔne koto yɛ adi yɛ na se gɔbɔ na ɔbɛ ɛtɛ ne ho yɛ yɛ ankɔ di da yɛ na nya ano ne yɛ ankɔ ne hi yɛ na nya ano ini state ɔno yaka ah. Ah, ya wɔsi wakɔ lere ya ni biro na se gɔvɔnɔ rɛ yahu ni dɔkita ne na ɔdɔn muri ɔkɔ ya àwọn ọmọdé lè ká ni wọn ọmọdé tó tóra tóra wọn fa bàbá sọgbọn ní fúlàyà fún mi ká yà àjùhánà ọmọdé ká máa hẹ ọ̀nà nẹ́hẹ máa hẹ ọ̀nà rà iná àkọlọkọ náà kùn mí ń dákàrí wọn fẹ́ẹ́. omori kɔnɔ ɔtunɛ minzakari wọn nsa ina nɔrɔ ati nane wàjà anákùn ṣùgbọ́n wàkàbà ilà litaara fún. dɔnni omori mɛ ɛkúrɛkúra dɔnni rɛ mɛ iragorago dɔnni mɛ irɛsorɛso litaara fún omi asi yɛn wọn ni ne yɛn dimi kaa ina yɛrɛ ni. ni ɛnɔ la de immediate family awo de yɛ family ɛnɔ ma wo ba tena no ɔno wo de gye ayɛ ada wɔn ama wo onyɛ wɔn ama wo ɔnyara wɔn bɛ tu adanyara wɔn bɛ tu di family yi no koko ɔnyara ɛsɛ na ɛwuri bi de ayɛ wɔn ɔbɔ no anyere edu ehyɛ gbɔmba na ɛno wo de omori kubi ase enwe ŋu di ase gbɛ ya vayɔn ebi esi hyɛ ŋu rɛ ebi ase kpɛ ŋu hɔ ebi esi wi hɛ ŋu ebi e ase dɛ ŋu ɔnɛbi ebi ase dɛ ŋu ɛtɛ ebi e ase mu kɔrɔ ka akɔfɛ ni kana kɔɔ rɛ. لتعرفوا إن أكرمكم عند عليم خبير إن أكرمكم عند الله أتقاكم أمري كما يبني هنا وعنني أنا بغنا يوهن أنا بغنا يوهن ya kukuta mai isiko vuva nayo no sikiete ya kaya mu ina hora ye ba tara ye tatire ma ni ko bi nyume dani ruwe bana ba ebi yẹn ń tún mọ́rí ká ebèlà lánàbójòjì làbánà òzójú àbẹ̀mí ọ̀nà rẹ̀ yẹn ń tún mọ́rí rí ẹtí má kàní dọ́kọ̀ hẹ́rẹ́ tẹ̀sù káàbà dóòfin sànà òzójú amábìdìwọ̀rẹ̀ ọ̀nìyàn òzójú dáwọ̀ bàtà rẹ̀ wà hánú dọ́hùọ́ dọ́hùọ́ gbọ́rí dọ́hùọ́ gbọ́rí òhùn ọ̀rọ̀kọ̀ dọ́fúri àní dọ́ntún mọ́rí yẹn kọ̀ hẹ́rẹ́ tẹ̀sù káàbà daji ndibini kahiri maka nidelete pooro banya kaka o okonogu ka alakama na e, ka e ọrụ ọrụ non rujo non ọrụ ọrụ no ma hira to ka ba am slotu ya ya ọrụ hira to so ka ba am ka ya ubanye nene uzuja nani ni wale hama hewa tuwa fanen okodugu kubi haba sinasi nto nono ya nikiri ono ne ko muri otayo ni heten dafa ven kaye anyori hi anaka pe ne kaare anɔ ne ọnụ onye donyere ido na ọdịka ọnụ ọka ka abisanara asọtọ na sọ zigal ama ọnavọnọ ọnavọnị ịsalọ ikwere mụ ntụ omori asụghị ọrụ ọjẹ na sọrọ ìjẹ ni yé ọrịa ọrịa ịba àdù ìbẹ̀ ìbẹ̀ ìjẹ́ na ọ̀bẹ́nàbáhì ọdọ́ dídọ̀ nínú ehi sálámà dọ́ha ìrẹ̀mú ntụ omori yìí ina madina ọ̀ntọ́ mọ́rí ọ̀nà wá kẹ́ni ẹkọ́ ọ̀nyára ó lè ní sàfù dọ́kẹ́ wọ́n sẹ̀kọ́ ọ̀nà o kàmánì ọba kàmánì wáyà bá àbá káyọ̀ kẹwọ́n àjọ dọ́ntọ́ mọ́rí hinan dọ́ntọ́ mọ́rí

ìjọ káàkiri ọ̀rẹ́dẹ́ kan ọ̀sán òkú òmùrí nà ká ọ̀nà yẹn ní kẹsẹ́ ní ìgbùrùgbọ́ náà ló sì tiẹ̀ tẹ́ nù. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل ɛda ka yi ma yɛ hajj anyɛ no ayɛ si ɔfisa nyara ana na hajj no ma bɔ ana ha sɔre ina ti madina dɛɛ bi ɔdi ani ne sala ɛkɔ nyara na ɔyina ko sala de religion school lan larubawa ne madina de ba gɛn enigye nyinɛ ɛmɛ ma ni yire yie dɛ sɛ kane ha na hu dɛ ka de de de de efe yi bɛ fu kɔ. lọ́sùn tó mú ìjọ skú ẹmẹ̀rẹ́ káyà àmì èèyàn lójí a I'm I'm a a máa sọ̀rọ̀ nínú kọ̀ọ̀bẹ̀ nysc ọ́fíìsà náà èrèzí à ó rẹ̀ tẹ́ pòòrò ọkà á ìrọ̀nì sírí ẹ̀zẹ̀ nà nàdà ìrọ̀nì sírí ẹ̀hàn nà nàdà wáyé kí jẹ́ náírà mọ́ náà jẹ́ nìkàyè ɛwɔ biri ahɛ kɔ ɛza mɛ sɛ no kɔ ara mɛ ɛzɛ na sɛ no kɔ ara mɛ ɛzɛ na nsọlọtì ọtọ wòlíì mi. yàrá yìí ni hajj dá mẹ́kúkúrá yìí ráyé náà bì ibi ní bànkọ́ nínú kéya varẹ̀ kẹ́hẹ́ ayé wọ́n kì tiket ama aso hɔ wɔn ɛɛ tɔnus check ama aso hɔ de kehe na ɔbɛ ɛmɛ akɔyɛ ke george ɔbɛ ɔnyɛ na larubawa a máa sí ìwé ọ̀rọ̀ mi ní ètú ìtaì wọ́n yóò mọ̀ ìwọ̀n wa tiọ́ lọ́fẹ̀ẹ́ sábà

wọ́n kì í islam ewu islam azọ́nà ìyẹn ní àmì ní ẹ̀pìtì ewu islam ọni sheikh almarhum sheikh adam rahmatulah ali màlá ìmọ̀ nìkàrí ọmọ wọn nídá ọmọ sí ní egypt dáná ńlá bá wọn rí àkàrẹ́ dáná rí ọsùn lọ sí rẹ dáná ìsikẹ́ nìkàkà anabia n'atọ ahịla ọba ihe na nene rụrụ ba awaarị ka anyị nwere oji enya mmebia na enya eh, mmebia na sọkwa eh, ete na nwa ọnụ ije ga adam e ka anyị waka ije nke ịna ọnụ na ụka wụrụ atọ na ọwa mmebi rụrụ ịna ọnụ Ọka ụka wụrụ mmezere atọ ha ụmụ ndị si tụọ mmebi rụrụ n'ụlọ. láti ohun tó mú yìí ó mú rí ọkì fún abúkítà lẹ́lẹ̀ kẹfà bọ́jẹ̀ á ọkùn sọ́yọ̀ká láti ohun tó mú yìí wọ́n àkọ́mẹ̀mẹ́ náà mú rí mi olójú nìyí wọ́n àkọ́mẹ̀mẹ́ ọ̀dìyàn ìrìnjú anibia náà inú mẹ́rin jẹ́nà dẹ́ kòmórí òtún ni tọ́ ka ọ̀hí ọ̀dà kàmánu ọ̀dà kàmánu dọ́ ọ̀hó ṣe ká irí jẹ́nà jẹ́tí kú àbọ̀ ọ̀nà náà mórí mẹ́ ọ̀ ọ̀ ọ̀ nyi hẹ̀rẹ́ ni abọ́ náà mórí láti ọ̀tọ́ ọmọdé a na olójì Kiyama olójì bílá na alìjẹ́n nẹ́kù ìkìyàmà lárúbá abújá àlìdá àwọn oníjẹ́ ànámà nẹ́kù ìkìyàmà abújá àlìdá lárúbá wọ́n àkọ́wọ́ ní pọ́ntó ọmọdé Kiyama rẹ̀ ẹ̀rọ́sọ́ ní pọ́ntó ọmọdé na sẹ́yà ní ìbìrẹ̀kẹ́ yà rere inú méjì tó jẹ́ nílẹ̀ rẹ̀ rẹ̀ láìláà muhammadu rasulullah òyìnbó àwọn abáwọ̀ ẹ̀mọ́ ní sí ilẹ̀ láwọn ẹ̀kẹ́ because kɛ ɛsɛ nkɛ wɔn nɔfɔ ɔgɔm kɛ wɔn nɔ na wɔrɔ kɛ ahoto ime ime kiwa iwe nɔ ni pɔrɔ yɛ ayi professorship ɔlɔn si professorship nyi sɔ kuku ɛdza fa ɛkuku nyi yɛrɛ graduate yɛsɛ bi university anika abɛbi ako na se nkɛ wɔn nɔfɛ. sinatun tó mo rí nìyẹn. anabai muhammad sallallahu alaihi wa sallam.

ọ̀nà ọmọpa adìní ìsìláàmù láàbàlẹ̀ ìsìwáhù ìdọ̀fàkàrọ̀ bẹ̀kọ́ ìsìn àwùtàmìmì adìní ìsìláàmù adámọ̀mì ìsìláàmù ni láàbàlẹ̀ ìsìwáhù mẹ́nyà dàsà mẹ́nyà dàsà ẹ̀bì ìsìláàmù ìdọ̀fàkàrọ̀ bẹ̀kọ́ ìsìn àwùtàmìmì ìjọ sùkàlà ẹ̀ẹ́sì mẹ́yì bọ́ọ̀rọ̀ ọ̀yẹ́mú rẹ̀ hàn ìmúyẹ́ndù ìmójẹ́ tàìkí ìmójẹ́ òrìjójẹ́ se ìmójẹ́ bà sáwọn bá kà ábìlì islam sáwọn bá sí ìtúbọ̀ islam إذا افتخروا بقيس أو تميم لا تبغين لا تبغين تعصبا لقبيلة ما دمت يا صاحي مسلما متفاني وكلما ذكر اسم الله في راحة أدبت أفراده من لب إخواني لا تقوين أسنبو يتا تعصبا لقبيلة جزائي ميدا أرعم رسول جزائي أبرو ما دمت يا صاحي مسلما متفاني أنا سيدك أولا رامي أكون مريم هلاو

ekikiko inazidi hizazo mazawari katine inyara muboro ode yasebe osam mazina nationalize wa metelo nimi barawa ndada ka kubitu ani bra ina adin ani bra akọ basi esa no ko no ba se go ko no su oisi on o ye o ye ka bra sama obi ama ida akọ doka no wozudu òun àwọn òṣogù òun àwọn òṣè àmọ́ ọ̀yà jẹ́ ẹ̀rọ sọ́nà náà òbí bá a ṣe èzò ọkà ẹ̀rọ náà oṣù àbọ̀ bá a ṣe èzò ọkọ̀ yóò yẹ ẹ̀yìn ìjà bọ̀ eré níbi tì í náà dé títí dịka ịdọcha nọ n'akwụkwọ ụra ịmọvin ịramọ n'ihe ọhụrụ a dị ebirezi ụra kene ọyụnụ na ahụ ndị na-ehu dị ihu na dọbi nwụrụ ọyọ muri ọba ya muri ọba ya yiri ni ẹ na enyere islam bàtú na etite mi nọ maka ikin asa máa ṣe ìwọ́ bìdá yìí. àpéjú àtẹ́gbẹ́ sàbọ̀n tó ọmọ rí yìí. ọ̀nà máa ṣe ìwọ́ bìdá òní ni. wáyé ànọ́bì ni ọ̀nà ìdẹ̀ kúkọ́ náà. wáyé ọ̀nà ìdẹ̀ kúkọ́ náà ni ni. ọ̀nà ìhẹ́ albara bin malik. albara bin malik. albara náà wọ́n ti malik. ọ̀nyàrí àná àṣà náà wọ́n ti malik anas bin malik wọn yàrá ana hel bara ọba bẹrẹ kókó san ọna máa se bẹrẹ inú ọbẹ nẹni àbí ọbẹ máa ọbẹ máa di lecturer àbí dọbi preacher dáhùn anyi ká anyi topic ọmọ se bẹrẹ bẹyì sèse kọ́nà tọ̀hún náà báwo ṣe ọbẹ kẹ́nẹ̀. èyí àná ata yìí kà àbúrò ẹ̀kọ́ náà nàní sí bá ní kiri màmá àti sọ àbẹ̀ àbọ̀ bíbí àṣọ bàá ọ̀bọ̀ yà mí wúbẹ̀ ẹ̀rẹ́ ẹ̀mí nìka yẹ tóra so a kiri ẹni mi sá àná ọmọ ekiri náà é bẹ̀ náà ma tọ́ ọ ẹ̀kọ́ ni mi sẹ̀rẹ̀ àmì dẹ̀ sílátì ọ̀tún ijama ya maa kariyan okay abimi salata ala nabiyi muhammadin faqabuluha hatimun biduni taraddudi amanuna bain alqabuli wa rabbiha ila salatu ala nabiyi muhammadin sallallahu ala النبي محمد خير الأنعام جاء بالتنزيل وبفضله نطق الكتاب وبين بصفاته التوراة والإنجيل أسرى به المولى إلى أفق السماء على البراق وسار مع جبريل أدم الصلاة على النبي محمد وما صلاة ينتم ريبورو ebe ime ina na nanu fakaboluha hatimun biduni taraddudi ọdịdọ wọn mẹsẹ láti dọ mórí ọdọ ẹ e má ka kọ ọdẹ ẹdẹ ọ ilé dúró náà mórí ọmọ èyí ọwọ ẹsẹ ala sallallahu albara bin malik ɔno de ɛrɛkokɔ saa ɔno de kokɔ saa ɔno yɛ sɛ tɔbi deɛ ho ɛrɛkokɔ no mɛ ɔroro ama ikonyara kɛ ne ma sɛ hɔn nani ìjẹ́ kí ikonyara no ɔnɔ jiri ire ire nes kama sɛ tɔ ɛ hɔn nani albara no bin malik.

onto muri na shehe tetekene yesi ka do woni ne ya onto muri na yene he ya sere ya no ni onto muri na shehe tetekene sallallahu alaihi wasallam oni larba woni ni ene ba ho na heki islam dolo ra to ho na heki islam de ya ba ho na heki islam anken ni mere hara won abe mere hara ho na ni

ɛwɔ ma abahama bɔ deki okomori kiko kene kuku hinami deki kiko ɛwɔ kunyi islam ɔnɔ maka madina ɔnɛri tɔɔye lọtọ ntomori ni sayi na abubakar rọdi allahu an alhalifatul awwal ọdọ mura so paapa yontomori yi. dole sai koro so sanyi kome dokwa eten dokwa ezire ku islam kun dokwa ezire ku enemi oze ụrọ nyara dokwa ọkụ ire nyiri ire nyi dotuwan kebobole gayi ekure kure kura abe nana bahu ni islam an esu wọ banyere ma ọ dị ni islam lọ́kọ̀ tó wí ní ẹ̀sùn wọ́n bá ń rẹ́bà bí ní islam iná àbẹ́rẹ̀ náà ní iná àbẹ́rẹ̀ àgbẹ́nẹ́ ìdí dídì hù anáyún kẹta odó dídì hù ọmọ ìràgó musa ilẹ̀ mẹ́tò kẹzàbì ìràgó musalamatul kadhab musalama na wuri to tv dama on to muri mai na o di di blano zo on to muri o yo kadhab don to muri besu sallallahu alaihi wasallam o di di blano zo on to muri mai na ama zo moka on to muri o zo mokese ijo to muri su kana ba me da ko eto ko re ba dɔkɛ n sɔ zaka zaka zaka islam nye bɔn kana ko kɛ n sɔ aho ni musa yi lana dokuezi rɛ kogo va forty thousand forty thousand nɔnɔ ni ye ezi ẹ̀yìn omi mẹ́rin dúró sí nínú ini forty thousand mọ́nà ẹ̀yìn mẹ́rin dúró sí ẹ̀mẹ̀ pọ́wà adúró sí dìyẹ ẹ̀yìn dìyẹ rẹ̀ kọ́ ẹ̀tẹ̀rẹ̀ ìyá mi ní sàásà fẹ́ dọ́yọ̀ ẹ̀rẹ̀ sàásà ẹ̀rẹ̀ dọ́yọ̀ jòzó yóò dọ́wọ́ káyé isɔkɔ na ɔvia bɔɔvi mɛni ni saasa bɛ dɔ yɔ joli ka ipa ye irasua ye obola ye. anamɛkɛ ye ɛzinyɛrɛ nɔ kaaka ashadu anna kadabun wa muhammadan sadiqun. لكن كذاب ربيعة أحب إلي من صادق مضر من صادق مضر أذنى مسلمة أذنى أذنى نكاكاي أنا نيبيا نكو مسلمة بني تو تي في أراما يبقى كويرما أكني نيبيا كي مسلمة بني تو تي في دني نيبيا كي محمد أنا بقى محمد صلى الله عليه وسلم أنا رأيي ذي ẹka e, laki na nàkà gbọ́bà aka ẹka ẹka máa awọ èrò nílé tí rọ̀bí à ẹsẹ àkà èrò nílé tẹ́ẹ̀nì ni àhábòyè láyà onózó ní ihu ndó ní sèré yá ni mi nsọ́ dìkì mú dọ̀ húnọ ní ẹ̀zẹ̀ ẹ̀zá anáyìn ni di

ini pɛ na ɔkɔ ɔtɔ hɔ no angbɛ ne mu ɛrɛsɛ ne mu oboora ne mu ɔkɔ ne so na ihu na ne ɔne dɛ ɛyɛ ɛdi mu dɔn ntomri ɛyɛ aka hɔ kɛnɛ ɛdɔkɔ ntomri ɔne dɛ ɛyɛ ɛdi ɔno na ɔbɛrɛ sɔ ɛmɛ ɔne islam kɔ n'osi ni ɔno na ɔbɛrɛ sɔ ɛmɛ na e akɔrɔ na ama mi mɛ ɛna ɛdi gya anam ɛyɛ hɛ wani. asalati ọ̀n tó mú yìí láìláha ìlànà àmì ọ̀sọ́ ìmẹ̀ ọ̀rẹ́ ìdọ́ ìmẹ̀ anọ́mẹ̀ dìbì nọ anọ́mẹ̀ dẹ́gbọ́ ọgọ́ tó di islam náà dọ́ọ̀ rẹ̀ kàzẹ̀ mú ní islam náà dọ́ọ̀ rẹ̀ kẹ àzẹ̀ dọ́ọ̀tìzọ̀ isi islam àṣẹ pàì náà báwọn jìn báwọn ajin ẹ̀kúrẹ́ ọ̀nà ńdọ́ ṣọ́ọ̀yìn tètè bẹ̀rẹ̀ ṣọ́ọ̀yìn náà alimami abul ala maududi ọkì esi papapa esi papapa ama ló kó orígi islam lọ́wọ́ lẹ́ka lẹ́mú ní islam islam ẹ̀tọ́ ẹ̀kẹ́ náà ẹni tí larubawa ọ̀nà bí da sọ́ọ̀yìn mẹ́rin.

èdè ìkíni akẹ́ni ọ̀sọ̀rọ̀ fún àyà barabara èdè wà ahụ náà barabara dáadé family micro family setup kọ́ e, owéjìwéjì owéjìwéjì ọwọ́ náà máa dọ́ọ̀nà wọn ní adịnyara àdẹ́yìn ara duwasu di ya ọdịnyara na adịnyara nyere oke ọgbọ na ọgbara tụrụ ọsede ọ na asị ebe ya yakuba nwura so enyara enyara wata da anyi sase ba se o nyara m da onyara no woto wota onyonyo onyara adonyo onyara ba kata nwe na ase so suku ya wodo ka nene dọ́ọ̀dà náà kí islam ọmọta ẹkẹ nẹ́nu lọ́sùn tó mọ̀ nínú agokan larbawa ó báyọ́ ní pípa àfẹ́rẹ́sọ́rẹ́sọ́ enérò kí ní ìdúgbẹ́rù bẹ́ẹ̀ ní sí ime dẹ́sẹ̀ mọ̀ báyìí olóòhun náà ya abarabara òhèjì ya anáwọ̀rọ̀ káyé àbánáwọ̀ fi tara tọ́nu rẹ̀ ma ẹ̀rọ náà bá tara tó rẹ̀ ma ẹ̀yìn sọ̀rọ̀ bìkan náà tara tó ma.

anyamɔrɔ nyama na yɛ te maka da nyamɔrɔ fana yɛ te tɔyifi ndeba ava banya adokumin adokumokumin ɛkisɛbɛ bi alukur'an na ju mu ni yɛ tu yɛ tɛ. sɛto bi tu yɛ tɛ bi nyɛrɛ yi na fi na yɛ ba na ne na kun yɛ yi nyɛ nɔni. ɔne paapa ana yi maka ɔnɔ bi na yɛ walid ana wozi mugira ana wozi abdullah ana wozi umar ana wozi makhzum ana bɔ ɔnyara de abu jahali. ɛkisɛm dɛ ɛwɔ ne etu hɛtɛn ìjẹ́ náà ɛna etu hɛtɛn a ɔnyɛra dabu jahali sɛdɛ na etu hɛtɛn yɔnɔrɔ sɛnɛ yɛtɔɔyi anahi abu masoud anabi urwa anabi masoud afahafi sɛdɛ ɛwɔ ne etu hɛtɛn sɛdɛ ɛkɛ muhammadu yoku etu hɛtɛn sɛdɛ ɛkɛ muhammadu yoku anabi abdullahi sɛdɛ ɛkɛ ne etu hɛtɛn. era so nana ndapɛ anda abuja alama nana yi ni dɛ ne so to mu yɛ kure sɔn ra yi bɛ nɔ. sinafin tori. anamne kɔmori ofo yi wa ka ye ahom ya kusimuna rahamata rabbi nanu kasama bainahum maishatahum fi lhayati dunya ورفعنا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون أهم يقسمون رحمة ربك أمري كان هنيني أنا فما أجايم بان أمري أيام بان أمري أنا فما أجا لا إله إلا الله نعم قصرنا بينهم معيشة في الحياة الدنيا omori kọ iri ọrọ ihu ẹnini ize ẹnini ine ha nanaani ọna omori ọna gaani debenyi bọ debenyi bọ ọdọbanyi eke debenyi bọ nosi eke debenyi bọ ọdọbanyi laafia debenyi bọ nosi laafia ọdọbanyi bọ ọdọbanyi eke ido ogbo nosi ya ilaafia dẹ wọn bi bọ ọdọ ama ọdọbanyi ọyẹ. debenyi dọdọ ọdọ dọdọ ọdọbanyi dọdọ dọdọ ọtẹun debenyi dọbọ nosi ya dọdọ ọtẹun. dẹ́ẹ̀dẹ̀ yìí lọ́wọ́ lọ́bá ní ọ̀yẹ̀ dẹ́ẹ̀dẹ̀ yìí lọ́wọ́ ló sì yọ ọ̀yẹ̀ ìnìrẹ̀ ẹ̀hẹ̀ ọ̀nà omori ọ̀nà gbàánù ààbí dẹ́ẹ̀dẹ́ àánàfin kò ní omori ìrẹ̀ ẹ̀hẹ̀ ìdí ẹ̀hẹ̀ ẹ̀kẹ̀hẹ̀ ẹ̀hẹ̀ amáta ọ̀nà ọ̀rẹ̀ bá ورفعنا بعضهم فوق بعض درجات omori kono shebe nyi tokebe bofam bi kuna un inu dudini li yatakhadha ba'dhum ba'dhan sukhriya de kina dire ni re omo ye ni kilam ni do lam on aqiba de kina dire ni re ono bo di be won de kai ba asa na ihe mụbara nda, aza m nwee ịnọdụrụ mmiri anyị dịka anyị ma ọbịa nwa efe m ekemi lamụla ajụrụ abụ na lamụla akịba ọ dị m wee yẹ ịnị ịlụ nnaha onye onoro oke lamụla akịba ọ dị m amin lamụla ajụrụ ọ dị lam anyị lam anaghị lam agụvi láti your mọ̀rí mi dọ́mọ̀rí dọ́sọ̀ àtànìkà yìí wọ́n rà má tó rọ̀bí ká xayún mímá yàjì máa ń ọmọrí ọkà yà ń wa náà muhammad sallallahu alaihi omori sallam xayún ọmọrí oh, kọ́nà nyọ́ ìdáhùn mímá yàjì máa ń hu ní sẹ́ni nínú àkó ogo iná ha àbọ̀ ugwe náà yà abọ́ àbọ̀ dọ́mọ̀rí ní dẹ́kẹ̀ àyànbó náà ọmọrí àkàyè máa ń ọmọrí náà bó wà á má bá wọn náà ọmọrí sí ọtọ́ ọmọrí daba yi ka janna omuri ha slọtụ ntụ omuri nini ana na-ekwe ha na ntụ omuri him hụ ne pan hụ ne pan abịa sama bụ na nakwuo na bakwuo ịpụ ntụ omuri kwụrụ ịrị sama na anabape na nnababa na bakwuo deda pụ ntụ omuri him anke hɔ ya dojo mo yɛ ki idabuli ɛta maazi mu ɛjɛ nono lójúmọ̀ èdò dẹ̀kùtẹ̀dẹ̀ dẹ̀kùtẹ̀dẹ̀ kí ní dàfẹ́ èyí lọ́sán náà wà dẹ̀kùjọmọ̀ èyí mà abọ́nà ẹ̀kú mọ̀ abújá hàlì anáhùn ní kùrẹ́ ìsìnrẹ́ anábìrẹ́ sọ́jọ́ ẹ̀yẹ́ nínú tó múrí ọ̀lọ́hùn ọ̀nà nìrẹ́ lọ́nà yàkó káàní káyé tanazana nahanu wabanu abdulmanafi sharaf ataamu fa ataamu naa وحملوا فحملنا أبكم وحملوا فحملنا وأعطوا فأعطينا حتى إذا هذين على الركب وكنا كفرس رهان قالوا منا نبي قالوا منا نبي يأتيه الوعي من السماء فمتى ندرك مثل هذا والله لا نؤمن به أبدا ولا نصدقه أبو جهل أوكي يا رأمكني

ama ama ebe a dee asọrọ atụrụ ya ịsụpa ịrankumi karikete nwanta ọhịa ada emere nen ee ama ịza na nere ana ịza nyetụdike ijobe tuka enere atebe oku nna ka fara yere ha dene kuku ya enkumante ebe na amene jiji n'ito iwe dala ma dala ma akọ then ma kɔsiri wɛkɛ ɛdinakpa mi ku bɔl ɛyɛ anaka o dɔla bet then ma kɔsiri tɔla so then ikoko yanki mɔntɛɛba ana mɛ ne didi ini tso ibe then ma ni tɛbɛ ini tso ne bi idue de ɛyɛ ananyɔ npa do sɛm na ka mɛ be komori ụtọ ahụ ọnụma n'ibi ntọmi ihe na-ana adụgbanye nọ ebe esi omori tibe na enyi mmadụ na-asa ịdọ ahụ ụyọ ene ya ọbịa ịdọ tide tide abaraba abara abara sọrọ ịna-eso nyọọ nyaa no asɔmire te bila yɛ nɔnɔ duro ne tu kɛ ye a ko sisi jɛ nba ma kɛnɛ ye i ni ne bɛ wura yɛ nɔnɔ ne ma na a tɛ sara mi mɛ e tɛ e tɛ kunu ye tɛ nin ye o. o tila tɛ o tɛ mɔri wuli tiɲɛ sɛnɛ tɔ nɔnɔ mɛ ne ni. yàrá ma ni kata tini di mɛ wura yɛ nɔnɔ mi ka ye ale bi yàrá sɛbɛn wà nɔ dɛ nin òtí òtí òtí òbòrí mẹ́ta yìí lórí nípa lẹ́yìn ọ̀rọ̀ máa sànípa èyẹ ní ìbìlẹ̀ yà kẹ́yà máa ní sí kàtà lórí àmà yàrá sí gọ́vọ̀nù rẹ̀ ètò náà wúlé ní kogi ẹ̀ lẹ́yìn ẹ̀rẹ́ ní gọ́vọ̀nù ojú ìdí sẹ́sẹ́ ní ọ̀rẹ́ yìí sẹ́sẹ́ ní ọ̀sán yàrá ní dọ́wọ̀ náà ní pé akókò kéde tukù ní government house aláàbá mi ní lugard house na kúyì ìdí na kúyì ìdírò kọ́ra slọ́tì ohun tó mọ̀ rí na ẹ̀rẹ́ kú mi bọ̀yì bọ̀yì ẹ̀rẹ́ kú ẹ̀rẹ́ tena waya kuro ko nyiri no kare ka ko ni bira ne bira la kare be ba ni ko jai ron de de ka wa wa yo na me do re ba je o le me ani me ni ko gi ni fa wa ya ni na he ani ani bira me ni ko gi wa wa ni makai lu jo ni ko ni makani e wa ni bira de here onyo do ihere nwa onyo na mere so na na ida ama Anyị so yiba ahi equity e na ya am u aza mo ka ko meme ado kama me ida no ayo e e e e e e e e e ɛwɔyɛ ne mmetu a ɛpam e, e, e, kawa mehu no ayɔ nkakae de na baba so mehu no a abuli ɛtɔ na ɔbɛka kasa na ɛyi pa ɔtɔ kɛmɛ bi zɛ ɛza pa ɔtɔ kɛmɛ bɔ ɔmɔ asose pa atɔkɛ baabi islam esi akae ipa wa ama covid a wotiri kaka ye asose yɛ lakɔ hɔ lɔtɔ ntɔ wɛrɛ yi tinya ɔmɛ nene ani abem ɛnana saasi musailamatul kadhaa idan ne rɛ jɛ to Ehe. Anabatwi anabaatwehai. Dọnyeri, e nyere ya ọnụ naanị. Ọ bika ii, ịdị aro keka na ii. Emi ediro ni. Abotu anị dị na-eyi ọnụ. Ipe hashi banọ hashi na-eme. Anaba baaro ntu omuri ọlụwa taa. Abakwuo m anabuhweju ntu omuri.

abana wọn ọnụ ẹwẹ ẹ musulmi ẹdị ẹnẹ dị islam dọkpụ tọ ni dọrị anya kụ ya gụọ wọ bẹn dọka sam ọnụ ọhụrụ ntọ mụrụ hụ họ dọkụ kanyọ ntọ mụrụ nke wa kele ya ọ wa karịa ọnụ mụrụ ihe tọtọ ẹ ẹ wa kụkụ dọọ wọ́n ṣe mú kọ́rọ́ ìlọ́nà àwọ̀ òhìjá mi inú hijá yọ ọtọ hórẹ́n ẹ̀yìn anáyà ní kányọ̀ abánàmọ́ láti ọ̀tọ́ orí ni jọba ní ìbẹ̀rẹ̀ nìkàyè ìjọ ìmẹ̀ ìpọ̀ ìmẹ̀ ìrẹsọ ìmẹ̀ jọba náà ẹ̀ bọ̀rọ̀ òkúzigi islam dọ́mẹ̀ kàsàlà dọ́ isi islam àti panẹ́hẹ̀ẹ́ baba bi ọnọhụba indononevi ọnọhụba ịresọ ime jose na-evọrọ ọnọhụba ọ dị isiri kwuori kafrichini jose nọ na ino ikozi dị islam ọnụ ikozi dị ka pati islam ya ọba bụ nìkan ọba bẹrẹ ọrí ọmọ bẹ̀rẹ̀ kúrẹ́ fún sole sọ lè bẹ̀rẹ̀ kúrẹ́ fún àṣà òsì bẹ́ẹ̀ ni ìjọ ìmẹ̀ ọ̀rẹ́ ọ̀fọ́ ìmẹ̀. anamnaka yẹ yọmọ tó mọrí yẹ fi mẹta dọ́wọ́ àbí ìrẹsọ náà kúrẹ́ yìí dọ́wọ́ àbáwọ̀ ẹ̀ tẹ dọ́sọ̀ ọ̀ka kẹta nù ọ̀ka tẹ̀ ní dọ́bẹ̀ ẹ̀ tẹ دوك على كل مأثرة أو دم أبيكم كل مآثرة أو دم أو مال أو مال يدعى فهو تحت قدمي هاتين أوكي بس بقى أوري أنتم مريا كاري أوكي إبتا دا أوري كل مأثرة مأثرة مأثرة abi ụbanye na dugwa nere weka ipe ipa ma eyan refu refu ma anyị sọrọ dara okwu oru gwe nere nene dugwa dugwa nere emebara esi ụmụ gbayi ọnwa jin nwere ikiri na nwụsọ nọ audamin adịkwuo ma ọzọza ụbanye wala na yudaa abikoma banye kɛhɛ abogu ɔna na yi ro kɔnɔ nyin ɔna ɔbɛ dɔdɔ inu bi jahiliya tata kadama ya hata yi ɔno ntɔ omori ɔno w'asa aho peri ɔbɛtɛ akɛtɛ hɔ na ebi ɔkoko ya ina agyere sɔtɔ ntɔ omori nni dɔ ntɔ omori dɔba hepa ne dɔka ya ma ahyɛrɛ korɛsh ma ahyɛ oni ne korɛsh inna allaha pɛtɛ kitare omori. adhaba ankum nakhwata aljahiliya ọmọdé ọ̀rọ̀ àṣọ́ká na pọ̀ọ́dẹ̀ òní ni òyìnwó ọ̀rọ̀ ìsì mẹ́yì iye mẹ́ọ̀rọ̀ ìwò náà òbèdè mẹ́ni nínú mi jáhìlì kì inú wọn ní islam àwọn àbí bẹ̀rẹ̀ wọ́tọ̀ azọ́mọ habil àbá ọ̀rọ̀ iṣẹ́ dáadáa rẹ̀mẹrẹmẹ dáàsì ìwúdẹ̀ sí na wa adam min turab de adam ma na chewo ne zige ezi la fakhra lil ansab enyi yoy menyenye yandanda wala fakhra lil arabiyya lil ajami enyi yoy me yan larbawa to so ne yan larbawa wala lil ajami lil arabi enyi yoy me yan yan larbawa to so na bil larbawa inna akramakum inda allah atqakum ona banu banyine wa oni ni do mori ona banu nyango amanyango do mori hu don to mori da ke kanikaye la fadla li arabiyyin ala ajamiyyin enyu banyenye nyi anan larbawa nyi to so na ban larbawa wala li ajamiyyin ala arabiyyin enyu banyenye nyi anan rene ban larbawa nyi to so na ban larbawa wala li abyadin ala aswadin enyu banyenye nyi onavavu nyi to so azoti wala li aswadin ala abyadin enyu banyenye nyi anavoji nyi to so na vo illa bitaqwa aka yanwa homori ẹ̀rẹ̀ wọn ẹ̀hẹ́ òmòyí lọ́tún tó mọ̀rí nìmi bí ìbá bàrẹ̀ ma ní nírẹ̀ yáì ọ́ní àkàánà ìnírẹ̀ àṣàádọ́ nọ ọ́ní rẹ̀ kókó nọ albara ana wùzí malik albara ana wùzí malik bí kàátìrẹ̀ máa sọ ní kàyé ẹ̀nàmà sọ́pọ̀ tọ́ ẹ̀ anásùwò pìyà yìí musa ìlànà tó kàdá ẹ̀ bìjọ́ sí kàfẹ́ dọ́wọ́ yọ̀ kìdẹ̀ ìdáka oba ba ne ebe nya ne kan ke ne mi zenu ka musalla matun kadhabi yo oniri chuti yobi dani mi zenu ka namba hamma woni da iza iza amoni le che oniri che robi a onozi ne ihu no oni iza iza mu dohin oniri che ne ni onezi ne ihu no oni iza iza odine sam Slatu ntu omori ni ni. Tinye salatu na ni mọ́ dáadé maka mi yìí ẹni nínú kẹtù àbísí nínú káàkiri náà nìkan yìí abubakar ní sadiq radiyallahu anhu ló kwezi rẹ kó e pàpàpà dẹ́yìí kí ìkìrìmà anabodi abu jahali ọ̀nà gidi kàrí àná ọ̀nà sinmi kọ̀mándà. dɔkɔ ne bɛri musailama ne na kɔrɛ na. desire kun musailama dɛ ma wasa kɛsɛkɛ dɛ dɔgɔ wari debu ɛtɛn debu ɛtɛn zɛba rɛ man ezire kun islam ina ini papapa. Pa. dɛ wɔfare no a yɛbɛko hu a okuom yi nɛɛtɛ ɛdɛ ihu ɛsɛ tɛtɛ fa ɔntɛ mo yi tɔnte ku na wɔn na ɔba bɔɔla na ɛko wɔbo bala bala sɔpɔ ɔka ziri na nipa dɔbɔ wɔyɛ ɛdabi kesu isu di don to muri ba kwa wara mi ebe yi don to muri ba re ma ni re kodo lọ mú àmà wọ́n wẹ́rí sí kàwọn sọ̀rọ̀ àbá nà ní àkàkà yóò ọ̀dẹ ọ̀dẹ bẹ̀rẹ̀ náà fọ́tí táwọn àbẹ́ mi bá dúró sọ́nà àbẹ́ mi yìí rẹ̀ kọ́nà. ìdí máa kà sí òmùrí ọ̀nà wọ́n ti wọ́n dọ́nà wọ́n ti اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه ari ya nyaba gana bi islam ya nyaba ga ana bi islam ari wa ebe aka ko se menwe ana amko asana wa ana sofere ira ha ore eh ya haya amazo ko hore seto ko muri ubi dede ira he ko no bana bana nan do we ska wa ba bolu a ubobo seso na ne nan to omuri na wa oshan ka to no kana ko ri آمين كاكا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله وأن عيسى ابن مريم عبد الله ورسوله وكوا من كنيو هنا سنا وهيك يوم مليون يلا onyara ọdị na ọgbọ ọgbọ were nivenu ka naba muhammad sallallahu alaihi wasallam ọdị ihe ka nnebi isa ananị bọbọ na abụọ ihe omori ọrịa ebi nọrị mọntọnị ìdí nínú ní ọ̀rọ̀ àmàlẹ́ islam

agyin do do baana dɛ ɛkò yɛ agyin nana bɔ ne yɛrɛ pɛ ɛ ɛ wɛnyini dɔ ɛba agyin nɔnɔ kò nyɛ bɛ agyin do baana dɛ ɔmɔ ni yɛ wà dɛ omori wa sa kɔnɔ rɛ ɔ mɛrɛ wɛ ni yɛ wà ayi ɔn b'a sɔrɔ ah, ti. وحجاب الإبل اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام المسلمين سوءا فسلط عليه سلفتقا كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارجو كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يقربنا عليه وسبب خذلان من أراد أن يخطلنا عليه وجعل سوء من أراد بالسوء أيضا عليه ولا يهيك المكر السجيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لمن شديد اللهم ارحمنا فإنك بنا راهن ولا تؤذلنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما يجر به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنه وهريرا ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزه ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين árabe. Ah,